gbogbo ọ̀nà ẹ ṣe é Jésù Kristi Olúwa nítorí àkókò mi ò fẹ́ ká pẹ́ rárá. because of time we don't want us to stay too long. afẹ́sáré wò nínú Bíbélì. we want to look at the Bible. ohun tí ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ ta sì fẹ́ lò láti ṣàdúrà lónìí what, what the word of God says, what we want to use to pray this evening. Mo wà Psalms seven. Psalm seven. Alaka láti verse fourteen. From verse fourteen. Títí verse sixteen. Verse sixteen. Lọ́dún Psalm seven. Psalm seven verse 14 to verse 16. kíyèsí ó rọ bí ẹ̀ṣẹ̀ ó sì lóyún ìwà ìkà ó sì bí èké jáde verse 16. ó ti wá ọ̀fìn ó gbẹ ẹ ó sì bọ́ sínú ihò tí òun òun náà wà ìwà ìkà rẹ̀ yóò sì padà sí orí ara rẹ̀ àti ìwà agbára rẹ̀ yóò sì sọ̀kalẹ̀ bọ́ sí àtàrí ara rẹ̀. Praise Behold, the traveleth, hallelujah. Behold, it mm-hmm. traveleth with iniquity and has conceived mischief and brought mm. forth falsehood. He made a mm. pit and digged it and is falling into the ditch which he made. His mischief shall return upon his own head and his violent dealing shall come down upon his own party. Be a bá sọ fún ẹ wípé That the enemy that is disturbing you wípé kó o máa gbàdúrà fún. that you should pray for him. irú ẹni bẹ́ẹ̀ fẹ́ bà tiẹ̀ jẹ́ ni. the person wants to destroy you. but ibi tá a kà yìí èmi kọ́ ni mo kọ́. I did not write this Bible verse that we read. Kì í ṣe bàbá mi ló kọ́. It's not my father that wrote it. Ọ̀rọ̀ Ọlọ́run ni. It is the word of God. Verse fourteen yẹn sọ fún wa wípé ó rọ bí ẹ̀ṣẹ̀. Verse 14 said, He, he travelled with iniquity. Ó tó di pé èèyàn rọ bí nǹkan, ó ti kọ́kọ́ lóyún ẹ̀, ó ti gbé sínú bí oṣù mélòó kan. Before anyone travels, the person must have been pregnant for some time. Ìgbà tí. Hello, sir. Hello, sir. Ọ̀sán bá ọjà kì í ṣe. I didn't get that, sir hallelujah. àwọn àwọn tí wọ́n mọ̀ yìí pé a ti wà nù program tó ń ṣe máa máa pè nígbà tá a bá wà nù program yìí. sorry sir. praise the lord. hallelujah. yes sir. hello. hello sir we are right here sir. Hello, sir. Hello, sir. Hello, sir. Praise the Lord. Hallelujah. No problem, sir. The enemy is fighting you. It is not the day he started to fight you that the fight actually started. Ó She was already pregnant with the fight for a long time. Ó ti ó ti ó ti ó ti plan he had been planning a way to catch you for a long time. Hello. Hello, sir. Hello. Hello, sir. Hello. Hello, we can hear you, sir. Ó ìkà. sínú nípa rẹ tipẹ́. he had been thinking evil about you for long. kì í ṣe ọjọ́ tó rò ó ni ìjà yẹn bẹ̀rẹ̀. it is not the day you talked about it that the fight started. ẹ̀kọ́ tí ọ̀rọ̀ ọlọ́run ń kọ́ wa níbí yìí nìyẹn. this is the lesson that you are being taught here. gbọ́ni bí o bá fààyè gba ìkà láti bà ti tiẹ̀ jẹ́ o rí àánú lọ́dọ̀ ọlọ́run. If you allow the enemy to destroy you, you will not obtain mercy from God gbogbo ìgbà tí wọ́n ń sọ wípé ẹ̀rí ìṣe yàn èèyàn kan ìṣe mí ọ̀ọ̀lẹ̀ ìṣe kíní kan àwọn tí ń bá iṣẹ́ lọ. All those times you were saying that I, I, I'm not doing anybody, nobody can do me. They are already planning a lot. Gbogbo ìgbà tí wọ́n wà ní ìjáfara, àwọn tí ṣe kí ni wọ́n ti ń dọdẹ rẹ, wọ́n ti ń sọ ayé rẹ. All those times you were careless, they had been planning for you a long time ìdí tó fi jẹ́ pé ẹni tó máa ẹni tó máa jẹ́ aṣẹ́gun ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó kà nǹkan fún. That is why anybody who is going to be a conqueror has to be somebody who is careful about many things. Ẹni tó máa jẹ́ aṣẹ́gun á jẹ́ ẹni tí yóò gbọ̀jẹ̀gẹ́. Anyone who wants to be a conqueror must be somebody who doesn't take rubbish. Gbọ́ nǹkan tí Psalm thirty-five verse seven sọ. So listen to what Psalm thirty-five verse seven nítorí pé ní àìnídìí wọ́n dè àwọn wọn sílẹ̀ fún mi wọ́n wá ihò sílẹ̀ fún ọkàn mi ní àìnídìí ó nílò láti ṣe ìkà kó tó máa wá ibi sí ọ. You don't need to offend a wicked person before he start to think evil about you. <laughs> Ó nílò láti ṣe wọ́n ní ibi kí wọ́n tó ro ibi sí ọ. You don't need to do evil to them before they think evil about you. Ògbó tó gbé orí ayé ó ti tó tọ̀ láti mú kí ọ̀tá wá gbogbo ọ̀nà láti bà tiẹ̀ jẹ́. The glory you carry is enough for them to want ways to destroy you. Tó o bá wà níbí tó sọ pé o ò lọ́ta o ò ní ìdojúkọ, ó túmọ̀ sí pé o ò lógo. If you are here and you say you don't have any enemy and you don't have any afflictions, that means you don't have any glory gbogbo nǹkan tó ń là kọjá tó ń gba omijé lójú rẹ̀ nítorí ògo tó gbé wọlé ayé ni o. Everything you are passing through and is making you weep is because of the glory you brought into the world. Bí ògo rẹ bá sì tó bẹ́ẹ̀ ni ìlàkọjá rẹ yóò ṣe pọ̀ tó. The greater your glory, the greater your affliction. Ẹrù ògo tí Ọlọ́run bá dìrù ẹ̀ bó bá ṣe ga tó bó ṣe lágbára tó bẹ́ẹ̀ ni àwọn ìjọba òkùnkùn ṣe máa dojú ìjà kọ́ tó. As big as your glory is, is as big as your afflictions will be. Ìdí tí ọ̀rọ̀ Ọlọ́run fi sọ fún wa ká máa gbàdúrà láì sinmi àti láì sàárẹ̀ nìyí. That's why the word of God tells us to pray without ceasing. Ìdí tó fi jẹ́ pé nígbà tó bá ń sùn o gbọ́dọ̀ pa gbogbo ojú dé rèé. That's why when you sleep, you should not close your two eyes. Nítorí pé ojoojúmọ́ ni ọ̀tá ń jẹ àwọn wọn sílẹ̀ sí ọ̀nà rẹ̀. the enemy set traps for you tó jẹ́ ojoojúmọ́ ni wọ́n ń wá kòtò sílẹ̀ pé ó dìgbà táwọn bá ṣàárí mú. because every day they they dig a pit for you until they say they must catch you. ìwọ ló ń sinmi ọ̀tá kì í sinmi. you are the one resting the enemy does not rest. gbàmígbó kì í rẹ̀ wọ́n. believe you me they don't they don't get tired. ìgbà tí ìwọ bá sọ pé ó rẹ̀ ọ́ tó sùn ìgbà yẹn làwọn bẹ̀rẹ̀ iṣẹ́ the time that you say you are tired and you sleep that's when they start work. ìdí tí àwọn tí wọ́n ń pera wọn ní aládùúrà àwọn afàdúrà jagun tó fi jẹ́ pé wọ́n I didn't get that sir that noise is much. àwọn tí wọ́n pera wọn ní aládùúrà àwọn afàdúrà jagun ìdí tí wọn kì í fi fi òru ṣeré rèé. that's why the prayer warriors don't joke with the midnight. lọ́wọ́ àwọn tó ń gbàdúrà tó ń pè ní aládùúrà wọn kì í sùn ní òru. go and look at the, pray, the prayer warriors they don't sleep in the night. ìgbà tí wọn bá sùn àwọn ń gbàdúrà lọ. when you are sleeping they are praying. pé pé wọ́n lọ iṣẹ́ tí òru ń ṣe. because they understand what midnight is for. wọ́n mọ ohun tí òru túmọ̀ sí. they no understand what the night is means ìjàkadì la máa ń fi òru jà. we we we wrestle in the night. àkókò òru kì í ṣe àkókò eré. midnight night is not for play. so tó o bá fẹ́ gbọ́. if you want to be free. o ní láti jẹ́ aládùúrà. you have to be a prayer warrior. o ní láti jẹ́ ẹni tó kún fún agbára Ọlọ́run. to be someone who is filled with the power of God ọ̀tá bá ọ ṣàwàdà. because your enemies are not joking with you. mission tí wọ́n ní òun pé kí wọ́n parí ẹ. their mission is to finish you. o èdè kan tí wọ́n tí wọ́n mọ̀ tó yé wọn òun ní pé ẹ parun. the only language they understand is destruction. tí wọn ò báyìí tí ìrí kòtò òun ò ṣetán láti yí padà. when they don't see the grave they are not ready to turn back ìdí tó fi jẹ́ pé o gbọ́dọ̀ yára láti pa wọ́n kí wọ́n tó pa ọ́. That is why you must kill them before they kill you. bí o bá lajú rẹ sílẹ̀ tó o ń wòran ó ṣeé ṣe kí aṣọ má bọ́ ọmọ yẹn mọ́. If you see that look, it's possible that you may not make it. gbọ́ nǹkan tí Psalm thirty five verse eight sọ. Psalm thirty five verse eight. Psalm thirty five verse eight. Psalm um, 35 verse. Can I read it, sir? Oh, yeah. Let destruction come upon him at unawares, mm-hmm. and let his net that he had hid catch himself. Into that very destruction, let him fall. ṣùgbọ́n nǹkan tó sọ níbẹ̀ yẹn hmm. ó ní Your own pastor is telling you to pray for them. Listen to what the Bible says. My own Bible did not tell me that she opened my eyes and let the enemies destroy me. The person that wants to destroy me must be destroyed first. The person that wants to kill me must die before me the person that wants my work to be scattered his own life must be scattered. listen to me. let destruction come upon him at unawares. and let his net that he had hid catch himself. into that very destruction let him fall wá gbọ́ ṣe irú àdúrà tí wọ́n ń gbà nílé Is this the kind of prayer you are praying? o sì ń sọ pé òun gbàdúrà. And you say you are praying. bàbá sọ pé òun gbàdúrà wà lóun gbàdúrà. If you say you are not praying, you say you are praying. ẹni tó máa gbọ́ irú àdúrà tí yóò gbà rèé. sá. ẹni tó fẹ́ gbọ́ irú àdúrà tí yóò gbà lélẹ́yìí. you want to be if you want to conquer your enemies these are the prayers you'll be praying you don't play with your enemies the enemy is ready to to to play games with your life you should not allow them i want to see how well you can pray this evening dáfídì wípé tó tẹ̀síwájú nínú ibẹ̀ yẹn wàá rí irú àdúrà tí dáfídì gbà níbẹ̀. you see the kind of prayer that david prayed. dáfídì dáfídì kì í gba àdúrà jẹ̀lẹ́ńkẹ́. david did not pray jẹ̀lẹ́ńkẹ́ prayers. nítorí pé dáfídì ò jọ ìwọ àti èmi. because david does not resemble you and i. so mo fẹ́ ká lọ gbàdúrà. I want us to go and pray kátó lọ gbàdúrà jẹ́ kí n kọ́kọ́ béèrè èyí mélòó lẹ fẹ́ bọ̀. before we start i want to ask how many of you are ready to be free. èyí mélòó lẹ fẹ́ bọ̀. how many are ready to be free. mo fẹ́ bọ́ o mo fẹ́ bọ́. mo fẹ́ bọ́ o. òun <laughs> tó tẹ̀ mí lójú ni pé èmi fẹ́ bọ́. what i'm sure about is that i want to be free. Mm so tó o bá fẹ́ bọ́ nítòótọ́ wàá ya ọ̀dájú. if you want to be free truly you'll be In your ọ̀dájú in english sir. ọ̀dájú. Uh, eh, yes sir english. bí <laughs> uh, not wicked sir. Eh, ah, mi mọ hello sir. praise the lord. Hallelujah. Praise the Lord. Hallelujah. Tó o bá fẹ́ gbọ́ wàá ya ọ̀dájú ẹ gbọ́ kí ni òyìnbó ọ̀dájú. What is the English ọ̀dájú o? Báwo lóyìnbó bá sọ pé àwọn òmò bá sọ pé àwọn òmò. You show no mercy. You show no mercy. You be merciless. I'm I'm ẹ ṣe mean, mean. I want ọbẹ sísà. àwọn máìkì àwọn máìkì tó ń ẹkú. please help us to mute your microphones. praise the lord. máìkì mm-hmm. interpreter no echo. hallelujah. hallelujah. o gbọ́dọ̀ jẹ́ ọ̀dájú tó bá fẹ́ bọ́. be merciless if you want to be free. o gbọ́dọ̀ lè gba àwọn àdúrà tí ò láàánú. you must pray merciless prayers. <laughs> nítorí pé èdè tí ọ̀tá gbọ́ nìyẹn. because that's the only language that the enemy understands. wọ́n nígbà tó bá rí i pé báwọn ṣe ń romance ẹnìwọ̀n náà ń romance wọn wàá rí i pé wọ́n á ṣiṣẹ́ wọ́n á ṣàbá sínú ayé ẹ̀ wọ́n á sì pamọ́ síbẹ̀. but if they see that the way they are romancing you you are romancing them back they will incubate in your life and hatch their problems there. ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹni tó tó tó tó wà violent tó lè sọ pé ẹ̀yin wo lẹsẹ̀ bà tèmi jẹ́ ẹ̀yin wèrè. if you are violent if you are violent and you deal with them accordingly they will run away. Hmm. a fẹ́ lọ gbàdúrà ní àṣálẹ̀ want to go and pray this evening. The time is going. Are you ready? You shout the name of Jesus. You powers that stopped my parents. You cannot stop me. Die. ṣó gbọ́ mi dáadáa. did you hear me. ẹ̀yin agbára wo lẹ dá àwọn òbí mi dúró. you powers have stopped my parents. ẹ ò lè dá mi dúró. you cannot stop me. ẹ kú. die. wà wà wà ikú lé wọn lórí mi. command death upon them. wọn fẹ́ ṣe ti gbọ́ irú èdè bẹ́ẹ̀. they don't like to hear such. Mm -hmm nítorí pé àwọn òbí rẹ ò rírú àdúrà eléyìí gbà. but because your parents could, did not get these prayers to pray. tí wọ́n bá rírú àdúrà eléyìí gbà. if you had gotten if they had gotten these kind of prayers to pray. jẹ́kí sòtítọ́ ọ̀rọ̀ fún ẹ èmi àti ìrẹ́ ayé ìwà ò ní rí báyìí. if i tell you the truth our lives would not be like this. ayé wa ti sáré jù báyìí lọ. our lives would have speeded more than this ìdí tí wọn ọmọ ṣe gbọ́dọ̀ gbàdúrà yẹn yẹn káwọn ọmọ ti tẹló náà má bàa tún tún irú àdúrà bẹ́ẹ̀ gbà. that's why you should pray so well so that your children will not need to pray. wá pé orúkọ jésù yẹn lówó òkè. shout the name of jesus. ẹ̀yin agbára tẹ dáwọ́ òbí mi dúró. you powers that stopped my parents. ó lè dá mi dúró. you cannot stop me. ẹ kú. die. orúkọ jésù ẹ sọ́dọ̀ àdúrà pray pray pray pray pray. kú ní orúkọ Jésù ẹ ò lè dá mi dúró ṣó ń gbàdúrà báyìí ẹ kú ẹ ò lè dá mi dúró ẹ̀yin agbára tẹ dáhùn òbí mi dúró ẹ ò lè dá mi dúró ẹ kú ní orúkọ Jésù ẹ kú ní orúkọ Jésù ẹ kú ní orúkọ Jésù ẹ kú ní orúkọ Jésù ó jẹ́ gbàdúrà yẹn dáadáa ẹ kú ní orúkọ Jésù ẹ̀yin agbára náà tẹ parí iṣẹ́ lórí bàbá àti ìyá mi tẹ dá wọn dúró ẹ ò lè dá mi dúró lórúkọ Jésù Kristi ẹ̀yin agbára tẹ dá àwọn òbí mi dúró ẹ ò lè dá mi dúró ẹ kú ní orúkọ Jésù ẹ kú ní orúkọ Jésù ẹ kú ní orúkọ Jésù ẹ kú ní orúkọ Jésù ẹ kú ní orúkọ Jésù ẹ kú ní orúkọ Jésù gbàdúrà yẹn dáadáa a ò ní pẹ́ gbà dáadáa máa pe àwọn àdúrà yẹn kọ́mọ́kọ́mọ́. Hello, sir. Hello. Hello. Yes, sir. Ẹ ti gbàdúrà tán ni. Mo ní wa gbàdúrà ni. Okay, sir. Jésù Olúwa wa. Amen so ó túmọ̀ sí pé ẹ follow me. we followed sir i thought you went offline because i didn't hear your voice again. ẹ nídàájú gbogbo ohun mi nígbàdúrà ti tèmi lọ ẹyẹ gba ti fi yí àpè mọ́ra ẹni là á pè tèmi dìrì. ayé mi ṣe pàtàkì ju tẹlòmíì lọ. My life is more important than that of another person. Màá pe àdúrà mi ò wá ní ìgbà ó èdè onímú mi nígbàdúrà ti tèmi lọ. Jésù Olúwa wa. Amen. Jésù Kristi Olúwa wa. Amen. Yóò dà fún wa lórúkọ Jésù. Shall be with us in Jesus' name. Ẹ̀yin àjẹ́ ìdílé àti àárín ọkọ. You witches of my family house and on, on the way ẹ eh? ẹ sọ lẹ́ẹ̀kan sí. you witches of my family house and the ones I met on the way. ohun tí ẹ jí lọ nínú ayé mi. the things you stole from my life. ẹ dá padà. return them. ẹ̀yin àjẹlé wa. you witches of my family house. àti àwọn tí mo bá pàdé nínú ìrìn àjò. and the ones I met on my way. Ohun tẹ The things he stole from me. Hear the word of the Lord. Return them. Pray, Pray pray pray pray Oh, God, Jesus. orúkọ jésù ẹ̀mí nínú ẹ̀yìn àjà ìpè wa ẹ̀yìn àjà gbogbo ń tẹ̀jú ẹ̀dá padà ẹ̀dá padà ẹ̀dá padà lórúkọ jésù ẹ̀dá padà gbogbo ń tẹ̀jú ẹ̀dá padà ẹ̀dá padà lórúkọ jésù ẹ̀dá padà lórúkọ jésù ẹ̀dá padà lórúkọ jésù ẹ̀dá padà lórúkọ jésù ẹ̀dá padà mo pàṣẹ lórúkọ jésù òun tẹ jí nínú ayé mi ó yẹ ẹ̀dá padà ẹ̀dá padà ẹ̀dá padà ẹ dá padà ẹ dá padà ẹ dá padà. lórúkọ jésù ẹ dá padà lórúkọ jésù ẹ dá padà lórúkọ jésù ẹ dá padà lórúkọ jésù ẹ dá padà ẹ̀yin àjẹ́ léwa ẹ̀yin àjẹ́ àrìnàkò lórúkọ jésù gbogbo ohun tẹ́ ẹ jí nínú ayé mi lórúkọ jésù ẹ dá padà ẹ dá padà ẹ dá padà ẹ dá padà ẹ dá padà ẹ dá padà ẹ dá padà ẹ dá padà lórúkọ jésù ẹ dá padà lórúkọ jésù ẹ dá padà lórúkọ jésù ẹ dá padà lórúkọ jésù ẹ̀dá padà lórúkọ jésù ẹ̀dá padà ẹ̀dá padà ẹ̀dá padà ẹgbọ́ ọ̀rọ̀ olúwa gbogbo ń tẹ́ ẹ jí lọ́wọ́ mi lórúkọ jésù ẹ̀dá padà ẹ̀dá padà ẹ̀dá padà ẹ̀dá padà ẹ̀dá padà ẹ̀dá padà ẹ̀dá padà ẹ̀dá padà ẹ̀dá padà lórúkọ jésù ẹ̀dá padà lórúkọ jésù ẹ̀dá padà gbogbo ń tẹ́ ẹ jí lọ́wọ́ mi lórúkọ jésù ẹ̀dá padà. jésù olúwa wa. amen tó bá ń gbàdúrà yẹn dáadáa mo kí ẹ o. if you are praying that prayer very well i greet you. bó o sì gbà á ọ̀yọ́ ló wà. you are not praying you are on your own. pariwo lóhùn òkè. shout. mo fẹ́ kó pariwo dáadáa. i want you to shout very well. ẹ̀yin agbára ìdílé you you you household powers. that are against my breakthrough. ẹ̀yin agbára ìdílé. you household powers. that are against my upliftment. ẹ die. ẹ kú. wà níbi tó yẹ kó gbàdúrà yìí dáadáa there's someone here that is supposed to pray that prayer very well. Hmm. agbára tí ò jẹ́ kó rọ́nà lọ. the power that did not allow you to to to have breakthrough. agbára ilé ọkọ rẹ ni. it is the power of our husband's house. agbára yìí ló dè mọ́lẹ̀. it is the power that tied you down. pé o ò lè lọ bí kankan o. you can't say that you say you, are, you can't go anywhere nítorí pé àwọn obìnrin àwọn tó ń fẹ́ níyàwó tó ń jẹ́ obìnrin nínú ìdílé yẹn wọn kì í jẹ́ kọ́ rọ́wọ́ mú. they don't allow any woman that married the men of that family they don't allow the women to make it. ìwọ tí tó ní ọ̀rọ̀ yìí o ti ń mọra rẹ nítorí pé nínú ilé yẹn nínú ilé yẹn kò sí obìnrin tó jẹ́ ìyàwó tó gbérí if you look is if you look inward you see that there's no wife in that family that made it. ìránṣẹ́bìnrin yìí tó ní mẹ́sẹ̀gì yìí gangan ló dàbẹ́ ni pé òun ló tún ní akitiyan tọ́wọ́ ẹ̀ lọ ṣùgbọ́n nígbà tó tún dé level kan wọ́n tún dàbẹ́ ni pé wọ́n já wá sílẹ̀. You, you, you that you have this prayer point, you, you are the only one that we can say, okay, you made it. But when you got to a certain level, they brought you down you now went to start from the beginning again. ó ti wà ó ti wà ní level kan tẹ́lẹ̀ tí náà ti ń dùn pé yes òun dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ṣùgbọ́n ní ìsìn ó ṣẹ̀tún lọ bẹ̀rẹ̀. you were at a level before and you you you thank God but now you have gone back you you've gone back to begin again. Hmm. Olúwa sọ pé agbára inú ilé tó ti yìn ni. The, the, the Lord says that it is from the family where you got married ó ní láti gbàdúrà dáadáa. You have to pray very well. Ẹ̀yin agbára ìdílé. You household powers. Sẹ́ńtà kò ìgbédìde mi. That is against my upliftment. Ẹ kú. Die. Ó yẹ forúkọ Jésù sọ́dà dùn à pray pray pray pray orúkọ jésù orúkọ jésù lọ́wọ́ agbára yìí tẹ́ tẹ́ tako ìgbédìde orúkọ jésù ní agbára yìí ní tako ìgbédìde ẹkú orúkọ Ṣé àwọn ìyàwó mi tó ń tako ìgbédìde mi ẹ kú ní orúkọ Jésù? Àwọn aláàbò náà wà lónìí. Hmm, ó bá ṣe ẹ kú ní orúkọ Jésù. Ah, gbogbo ẹ̀yà agbára tẹ́ ń tako ìgbédìde mi. Tẹ́ni mi ò ní gòkè. Tẹ́ni mi ò ní jẹ́rìí ẹni mi ò ní dìde ẹdù ẹkú ẹkú ẹkú lórúkọ Jésù ẹkú lórúkọ Jésù ẹkú ní orúkọ Jésù lórúkọ Jésù ẹkú gbogbo ẹ̀yìn agbára tẹ̀ta kò gbé dìde mi lórúkọ Jésù ẹkú lórúkọ Jésù ẹkú. ẹkú ní orúkọ Jésù olúwa ẹ̀yìn agbára mi wá ẹ̀yìn agbára mi fún fún kọ́ tẹ́ ń takò ìgbédìde mi lórúkọ jésù ẹ̀kú lórúkọ jésù ẹ̀kú ẹ̀kú lórúkọ jésù ẹ̀kú lórúkọ jésù ẹ̀kú lórúkọ jésù ẹ̀kú lórúkọ jésù ẹ̀yìn agbára tẹ́ takò ìgbédìde mi. jésù olúwa wa. ọwọ́ òkùnkùn tó ń tẹ orí mi ba. The demonic hand that is pulling down my head iná sọ lára ẹ̀. catch fire. ọwọ́ òkùnkùn tó ń tẹ orí mi bá. the the money card that is pulling down my head. iná sọ lára ẹ̀. catch fire. ó yá sọ́dà dúà. pray pray pray pray pray. iná sọ lára ọwọ́ òkùnkùn láti lè kejì. ó ń tẹ Ó jẹ́ kó Lórúkọ Jésù iná sọlá rẹ iná sọlá rẹ iná sọlá rẹ iná sọlá rẹ iná sọlá rẹ iná sọlá rẹ iná sọlá rẹ. yóò fẹ́ kí fídíò rẹ jẹ́ èèyàn láyé iná sọlá rẹ iná sọlá rẹ iná sọlá rẹ iná sọlá rẹ iná sọlá rẹ. lórúkọ jésù iná sọlá rẹ. iná sọlá rẹ lórúkọ jésù iná sọlá rẹ. lórúkọ jésù iná sọlá rẹ. lórúkọ jésù iná sọ lára iná sọ lára iná sọ lára iná sọ lára ọwọ́ òkùnkùn délẹ̀ tó ń tẹ̀lé ibà lórúkọ Jésù iná sọ lára iná sọ lára iná sọ lára iná sọ lára lórúkọ Jésù iná sọ lára iná sọ lára iná sọ lára iná sọ lára ọwọ́ òkùnkùn délẹ̀ tó ń tẹ̀lé mi ibà lórúkọ Jésù iná sọ lára iná amen. mo rọ̀ṣẹ̀ nítorí táìmù yẹn mi ìfẹ́ kápẹ́ lè nìí. I don't want us to stay for long. That's why I'm to. Ṣì ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan Praise the Lord. Hallelujah. Ó bá ti rẹ̀ wá jẹ́ kí If you are tired, let me know. Torí mo It seems that the prayerful people are not around today. We are here. Àwọn prayer warriors you are. The prayer warriors are not here. You are around, sir. You sure? Yes, sir. You eh, shout the name of Jesus. Mo mọ̀ pé ibi táwọn kan wà hàn lè eh, tó bí o. Yes, I know that where some people are, they cannot shout. Ẹ pe orúkọ Jésù ló ń wòkè. Shout the name of Jesus. Agbára tó fẹ́ kí n kú. The power that wants me to die. Before the manifestation of my glory. You will not succeed. You will not get you will not get to walk over my life. Die. Kó They should die agbára tó fẹ́ kí n kú ṣáájú ìfarahàn ògo mi. the power that wants me to die before the manifestation of my glory. o ò ní ríṣẹ́ ṣe o. you will not succeed. ọ̀rọ̀ ọlọ́run sọ pé èmi kì yóò kú bí kò ṣe yíyè. the bible says i will not i will not die but live. ògo yìí sì gbọ́dọ̀ tàn. and this glory must shine àdúrà olóyè iṣẹ́ àdúrà téèyàn ń gbà jẹ́lẹ̀ kẹ́rí alájẹ kújẹ nítorí ọlọ́run yìí. don't pray psychedelically when you praying this prayer. wà á kórúkọ jésù ẹ pẹ̀lú gbogbo ìtara ni. shout the name of jesus with all zeal. ẹ̀yà agbára wo lẹ fẹ́ kí n kú ṣáájú ìtara òun kò mi. you powers that want me to die before the manifestation of my glory. you will not have you will not succeed. ẹ kú die. wọ́n dà dùà. pray. ọkọ jésù ẹ̀yin agbára wo lẹ́fẹ̀ẹ́ kí n kú ṣáájú ìfarahàn ògo mi ní orúkọ jésù ẹ kú ẹ kú ẹ kú ẹ kú ẹ kú ẹ kú ẹ kú alẹ́ ni tó ń bá mi rìn ta ló wà láyìíká mi tó ń fẹ́ kí n kú ṣáájú ìfarahàn ògo mi ó yá gbọ́rọ̀ olúwa ó yá wọ ìsàkúwọ̀ lórúkọ Jésù ẹ̀kú lórúkọ Jésù ẹ̀kú gbogbo ẹ̀yìn tẹ́fẹ́ kí kú ṣáájú ìfarahàn ògbó mi ah, lórúkọ Jésù ó yẹ gbàgbó mi kó ẹ̀kú ní orúkọ Jésù ẹ̀kú ní orúkọ Jésù ẹ̀kú ní orúkọ Jésù ẹ̀kú ní orúkọ Jésù ẹ̀kú ní orúkọ Jésù ẹ̀kú ní orúkọ Jésù ẹ̀kú ní orúkọ Jésù jẹ́ gbàdúrà yẹn ó jẹ́ gbàdúrà yẹn hmm, ó jẹ́ má ṣeré agbára tó fẹ́ kí n kú. better be serious about prayer. Ah, Father, I want you to die before the manifestation of my glory. Die, die, die, die. Kúrò ní, kúrò ní, kúrò ní, kúrò ní. Lórúkọ Jésù, ìwà agbára náà tó fẹ́ kí n kú ṣáájú ìfarahàn wò mí. Akọ́ pé èmi kì yóò kú bí kò ṣe yíyẹ. Kébi kó lè máa ròyìn iṣẹ́ rere Olúwa lórúkọ Jésù Kristi. Ìwà agbára tó ń ro ikú rò ní ìwà agbára tó fẹ́ kí n kú ṣáàjì farahàn ògo ìwà agbára tó tó tó sọ pé o fẹ́ o fẹ́ kí n kú kí ògo tó farahàn lórúkọ Jésù ó yá kú gba ikú náà lórúkọ Jésù ó yá kú ó yá kú dòkú lónìí lórúkọ Jésù dòkú lónìí dòkú lónìí dòkú lónìí dòkú lónìí dòkú lónìí dòkú lónìí dòkú lónìí ó jẹ́ gbàdúrà yẹn dáadáa lórúkọ jésù ẹkú ìwà gbàdúrà dáadáa síwájú ìfarahàn ògo mi lórúkọ jésù ẹkú ẹkú lónìí ẹkú lónìí ẹkú lónìí ẹkú lónìí ẹkú lónìí ẹkú lónìí ẹkú lónìí. lórúkọ jésù kristu lórúkọ jésù ẹkú. ògbó jẹ́ ẹ̀mí pé kì í ṣe ìpín mi. ògbó jẹ́ ẹ̀mí pé kì í ṣe ìpín mi. lórúkọ jésù lórúkọ jésù kristu gbogbo agbára tó ní kí n kú ṣáájú ìfarahàn ògo ẹgbà kúrò kú ẹdò kúrò mi ẹkú ẹkú. lórúkọ jésù ẹgbà kúrò kú lórúkọ jésù ẹgbà kúrò kú lórúkọ jésù ẹgbà kúrò kú lórúkọ jésù ẹgbà kúrò kú lórúkọ jésù ẹgbà kúrò kú gbogbo agbára tó fẹ́ kí n kú síwájú ìfarahàn ògo mi lórúkọ jésù ẹkú lórúkọ jésù ẹkú lórúkọ jésù ẹkú lórúkọ jésù ẹkú lórúkọ jésù ẹkú lórúkọ jésù ẹkú. jésù àdúrà jésù olúwa wa. amen. Pariwo lóhùn òkè. Shout with a loud voice. Tó bá ti di aago mẹ́fà máa dúró. We'll stop at six on the dot. Mo sọ a ò ní pẹ́ lónìí. Àwọn kan ti ní níjọ́ tí bá ti sọ pé a ò ní pẹ́ ìgbà yẹn ni a máa ń lo àmì fàágùn. Some people said it is anytime I say that we will not stay long, that's when we stay long. Mo dẹ̀ ti sọ fún wa tẹ́lẹ̀, iṣẹ́ ìránṣẹ́ wòlíì lélẹ́yìí this is a prophetic ministration. èmi lè sọ pé a máa dúró ní táìmù kan kí ẹ̀mí mọ́ sọ pé rárá mo sì fẹ́ ṣiṣẹ́. you may say that we want to stop at a time particular time and the holy spirit says we should continue. so uh, inú ìjọ methodist kọ́lá wà. we are not a methodist church. so ẹ̀mí ọlọ́run ló ń control wa. it is the holy spirit that controls us. àwa kọ́lá ń control ẹ̀mí mímọ́. we are not the one controlling the holy spirit. ṣùgbọ́n lónìí but today. bóyá àwọn nǹkan kan. because of some things. Hmm. a ó dúró ní time we stop at six on the dot. so before that six. sáré gba àwọn àdúrà yìí ní kánmọ́kánmọ́. let's pray these prayers quickly. ohun láti ní ìpìlẹ̀ mi. the voice from my foundation. tó dojú ìjà kọ ìràwọ̀ mi. that is fighting against my staff jíjẹ́ ní orúkọ Jésù. sá scatter in the name of Jesus. ohùn láti inú ìpìlẹ̀ mi. the voice from my foundation. tó ń dojú ìjà kọ ìràwọ̀ mi. that is fighting against my star. túká. scatter. orúkọ Jésù ẹ sọ́dà jù pray pray pray pray pray orúkọ Jésù orúkọ Jésù ẹ̀mí mímọ́ o ohun tó sọ̀rọ̀ láti rí ìpìlẹ̀ mi tó ń dojúkọ ìràwọ̀ mi lórúkọ Jésù ẹ̀túká lórúkọ Jésù ẹ̀túká ẹ̀túká ẹ̀túká ẹ̀túká ẹ̀túká ẹ̀túká lórúkọ Jésù ẹ̀túká lórúkọ Jésù ẹ̀túká lórúkọ Jésù ẹ̀túká lórúkọ Jésù ẹ̀túká ohun tó sọ̀rọ̀ jáde láti rí ìpìlẹ̀ mi tó dojúkọ ìràwọ̀ mi lórúkọ jésù dídàkọ ìràwọ̀ náà lórúkọ jésù ẹ̀túká ẹ̀túká lórúkọ jésù ẹ̀túká lórúkọ jésù ẹ̀túká lórúkọ jésù ẹ̀túká lórúkọ jésù ohun ìjákulẹ̀ ohun ìjákulẹ̀ ohun àṣetì tó ń sọ̀rọ̀ jáde tó ń sọ̀rọ̀ jáde against destiny lórúkọ jésù etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka gbogbo oúnjẹ ìṣẹ̀lẹ̀ tó ń tó ń sọ̀rọ̀ jáde tó ń against ìgbàwọ̀ mi lórúkọ jésù etuka lórúkọ jésù etuka etuka lórúkọ jésù etuka lórúkọ jésù etuka lórúkọ jésù etuka lórúkọ jésù. ó ń bá ìlàwọ̀ mi jàjàkadì túká lórúkọ jésù ẹ túká lórúkọ jésù lórúkọ jésù túká túká túká túká túká ti ní ìpìlẹ̀ mi ń bá ìràwọ̀ mi jàjàkadì lórúkọ jésù ẹ túká ẹ túká lórúkọ jésù ẹ túká lórúkọ jésù túká lórúkọ jésù túká lórúkọ jésù ẹ túká lórúkọ jésù lórúkọ jésù ẹtúká ẹtúká ẹtúká ẹtúká ẹtúká ẹtúká lórúkọ jésù ẹtúká lórúkọ jésù ẹtúká ohun tó ń sọ̀rọ̀. àdúrà rẹ dáadáa òwòsàn sọ̀rọ̀ jáde láti tako ìràwọ̀ mi láti inú ìpìlẹ̀ mi lórúkọ jésù ẹgbọ́rọ̀ olúwa ẹtúká ẹtúká ẹtúká lórúkọ jésù ẹtúká lórúkọ jésù ẹtúká lórúkọ jésù ẹtúká ẹtúká lórúkọ jésù. jésù olúwa wa. amen. jésù kristu olúwa wa. àmín. aago mẹ́fà ti lù ṣùgbọ́n gba prayer point méjì yìí sí ní kánmọ́kánmọ́. you have to two prayer points. <laughs> ìyá yẹn ti rẹ́rìn ah ní kọjá aago mẹ́fà praise the lord nítorí àwọn àdúrà yìí mi ìfẹ́ gbé mi ní. i don't want to swallow these prayer points. bí kí n gbé mi ká sọ dìgbà mi. ah pásọ ẹ pé ẹ pé ẹ pé. tí n bá gbé mi bàbá pàdé níjọ sátọdẹ ó ṣeé ṣe kó má wà mọ́. if i if i don't call it out you will not remember to pray it again. mo ṣe ń gbọ́ ni mo ṣe ń pè jáde. as i'm hearing them i am calling them out. orúkọ jésù ló ń wọ́n kéè. Shout to the name of Jesus. Ṣé o ti ṣe tán? Are you ready? Yes, sir. Agbára tó fi àṣẹ ibojì yọ mí lẹ́nu. The power that is using the authority of the grave to disturb me. <laughs> Agbára tó fi àṣẹ ibojì yọ mí lẹ́nu. The power that is using the authority of the grave to disturb me. Kú ní orúkọ Jésù. Die in the name of Jesus. Ẹ orúkọ jésù ẹ sọdà dùà. pray pray pray pray pray orúkọ jésù orúkọ jésù ẹ̀mí ló agbára tó fi àṣẹ tó fi yọ ẹ̀mí lẹ́nu lórúkọ jésù kú lórúkọ jésù kú. rí dájú pé gbàdúrà yìí dáadáa. lórúkọ jésù kú lórúkọ jésù kú lórúkọ jésù kú agbára tó fi àṣẹ ìbòjì yọ mí lẹ́nu lórúkọ jésù lórúkọ jésù ẹ kú lórúkọ jésù ẹ kú ẹ kú lórúkọ jésù. agbára tó fi àṣẹ ìbòjì yọ mí lẹ́nu ẹ kú lórúkọ jésù ẹ kú lórúkọ Jésù ẹ kú lórúkọ Jésù ẹ kú lórúkọ Jésù agbára tẹ ẹ kú ẹ kú ní orúkọ Jésù lórúkọ Jésù ẹ kú lórúkọ Jésù ẹ kú lórúkọ Jésù ẹ kú lórúkọ Jésù ẹ kú lórúkọ Jésù ẹ kú lórúkọ Jésù ẹ kú lórúkọ Jésù ẹ kú lórúkọ Jésù ẹ kú lórúkọ Jésù ẹ kú lórúkọ Jésù ẹ kú lórúkọ Jésù ẹ kú ẹ gbára tó fi àṣẹ bojú yọ ayé mi lọ́rùn lórúkọ Jésù ẹ kú lórúkọ jésù lórúkọ jésù ẹkú lórúkọ jésù ẹkú tó fi àtẹ ìbòjì ayé mi lọ́nu lórúkọ jésù ẹkú amen. jésù kristu olúwa wa jésù olúwa wa amen. ìgbà iye ọkàn tó kù iye ọkàn tó kù ìsì. say this last one. kó wá rí i dájú pé àwọn àdúró àwọn àdúró wọn gbàdá wọn gbàdá. make sure you pray these prayers again. màá sẹ́ndì màá sẹ́ndì ordinary sí wọ́n ní wọ́sàp. I'll send the recording to WhatsApp. Make sure you pray those prayers again. The, the tools of the devil in my life that is working against my destiny. Catch fire. the tools of the any the tools of darkness in my home. That I used my hand to bring inside. Once I The ones that was brought by somebody else. That is working against my life. Catch fire. You may be praying on something. If, there, if there's a tool of the darkness in your house, sir. Mi ò gbọ́ o. Praise the Lord, praise the Lord. Hallelujah. Hallelujah. Mike here. Mike here. Mike nìyẹn. Praise the Lord. Praise the Lord. Hallelujah. Hallelujah. Sorry, listen, Mike interpreted what we eh? oh, Sorry, sir. Amen. Amen. Amen. O lè sọ wípé pásítọ̀ èmi ò ní irinṣẹ́ òkùnkùn nínú ilé mi. You may say, Pastor, I don't have the tools of darkness in my house. Ṣé rí pé nígbà tí ó ẹ̀kọ́ mọ̀ ní ìsinmi ẹ̀gbọ́n mi? A lọ gbàdúrà fún ìránṣẹ́bìnrin kan ní ọdún kan. We went to pray for a lady one, one year like that. Wọ́n ti ṣe ìgbéyàwó tí ń lọ bí fifteen years wọn bímọ. They had been married for fifteen years but there was no issue. Arábìnrin yóò lóyún láti àárọ̀ dalẹ́ rí débi pé oyún abàjẹ́ mọ́ lára. she was never pregnant so there, there, was, there were no miscarriages. ọwọ́ aránṣẹ́ sí gio mi. my gio was sent for. gio mi wá ní ká lọ síbẹ̀. my gio said we should pray there we should go there. ká lọ gbàdúrà. to go and pray. nígbà tá a bẹ̀rẹ̀ àdúrà. when we started praying olúwa sọ̀rọ̀ jáde wípé ní fifteen days ago àwọn gift tí wọ́n gbà níbo ni àwọn gift. that when they got married the gift that they got where were they. wọ́n ní àwọn ti lu àwọn kan àwọn kan sì wà níbi táwọn páàkì ẹ̀ sí. they said they had used some of them but some were still where they packed them. àdékọ́ mú wa lọ sílẹ̀ àbẹ̀sí ni lọ tú àwọn gift yẹn gẹ́gẹ́ bí ìtọ́ni ọlọ́run the Lord told us to check the gift and we started searching. nígbà tá à ń tú gift yẹn lẹ́yọ kọ̀ọ̀kan ó dórí ìkan. as we opened the gift one, one by one when we got to one of them. a rí bọ́ọ̀sì yẹn tí wọ́n fi láìlọ́ọ̀nù àwọn láìlọ́ọ̀nù tó máa fi ń wé àwọn gift yẹn tó fi wé tó pàkí ẹ̀. we saw that it was still gift wrapped. nígbà tá a máa já. when we opened it. ìkòkò ìkòkò ìbílẹ̀ we saw an oven pot nínú pali we met it in the pot in the pack package ìkòkò ìbílẹ̀ kékeré dúdú báyìí tó ní ọmọ rí small black open pot that had a cover di omi di omi ló gbé jáde it was my general overseer that brought it out nígbà tí wọ́n gbé jáde tí wọ́n ṣí when they brought it out and opened it mo sọ ohun tó ṣẹlẹ̀ true life story mo ń sọ fún ẹ báyìí. I'm telling you what happened live. nígbà tí wọ́n ṣí ìkòkò yìí. when they when they opened the pot. àbá iyán àti ọbẹ̀ ẹ̀gúsí nínú rẹ̀. they saw pounded yam and egusi soup inside it. now wípé èèyàn bá iyán àti ọbẹ̀ ẹ̀gúsí kọ́ ni problem iyán àti ọbẹ̀ ẹ̀gúsí tí wọ́n gbé wá fún as a gift láti fifteen years ago ó fresh ó dẹ̀ ń gbóná. The, the, hmm. It's not meeting pounded yam and egusi soup inside the gift that is that strange. It is still meeting it after 16 years and it's still fresh and hot. Ó gbọ́ bí bí iyán tí wọ́n ṣe ẹ̀gbọ́n tán ní ìsìn téèyàn fẹ́ jẹ. It was hot like a, a freshly prepared pounded yam that somebody wants to eat à ń bá sọ̀rọ̀ òwe tí kò sáyé wo jẹ́kẹ̀ mi tí àyè bá wà tí n bá sọ àwọn nǹkan tójú mi ti rí nínú iṣẹ́ yìí fún ọ ẹ̀rù á bà when we are talking and some people say there is no there is no aye huh. if i tell you what i have seen you you will be afraid. gbọ́ mi tá a bá ń sọ̀rọ̀ nípa iṣẹ́ ìránṣẹ́ kì í ṣe nípa ọjọ́ orí. when we are talking about the ministry it's not by age. <laughs> gbọ́ nípa ìrírí but by experience. Nípa ohun tí a bá pàdé. About what we met. A ṣe láti gbàdúrà. We are, we are, we had to pray again. Láti bà iṣẹ́ yìí jẹ́. To destroy that work. Ẹ̀bùn tí wọ́n tẹ́wọ́ gbà ní ọjọ́ hello. hello sir. sorry network yẹn ni. ohun ohun tí wọ́n tí wọ́n tẹ́wọ́ gbà ní ọjọ́ ìgbéyàwó tí wọ́n gbé wọnú ilé wọn. ẹ jọba bí ẹ ti máa ẹ jọ ẹni tó bá ń wá sínú program yìí kó máa follow rules and regulation. please follow the rules and mute your mic. mi ò fẹ́ bá anybody jà o. I don't want to fight with anyone. sọ fún mi iṣẹ́ ìránṣẹ́ wòlíì lélẹ́yìí. this is a prophetic ministration. báwo pé o ní time fún prayer kò nídìí kó join wa jọ nítorí Ọlọ́run. I know you have no time for prayer. wọ́n ń bẹ èèyàn gbàdúrà. nobody is being begged to pray. báwo àti ni màá disturb wa. don't come and be disturbing us. mo ò bá respect Ọlọ́run èmi respect Ọlọ́run I don't joke with my God. God. Please. I respect God, please. Ẹ jọ̀ọ́. Please. Now, ohun tí àwọn ọkọ àtìyàwó yìí tẹ́wọ́ gbà ní ọjọ́ ìgbéyàwó. What the couples collected on the wedding day. Wọ́n mọ̀ wípé irinṣẹ́ òkùnkùn ni tí ó máa ṣe ìdènà sí nǹkan tí wọ́n ń béèrè àti tí wọ́n fẹ́ níwájú ọlọ́run. it was a demonic tool that would that would stop what they were asking from God. nítorí àkókò. because of time. màá dúró níbí yìí. nínú iṣẹ́. tí n bá tẹnu bọ àwọn nǹkan tí mo ti bá pàdé nínú iṣẹ́ ìránṣẹ́ ìwọ tó jẹ́ àgbàlagbà tó wà mí ẹ̀rù á bà if i tell you what i've seen you be afraid. ní ní ṣáìdì abúlé ẹgbà ní ìlú èkó níbí. around abúlé ẹgbà side in this lagos. a lọ gbàdúrà fún ọkọ àti ìyàwó kan náà. we went to pray for a couple too. àwọn náà rọ ọmọ bí mi. they were barren. ìgbà tá a bẹ̀rẹ̀ àdúrà. sir. ìgbà tá a bẹ̀rẹ̀ àdúrà when we started praying. bẹ́ẹ̀ ni mo mo ní ẹ sọ fún arábìnrin pé kán sáré lọ ṣe scan olúwa sọ pé nǹkan kan wọ́n gbé nǹkan kan sí inú ayé ẹ̀. the Lord told me to tell the lady that she should go and do scan that something has been planted in her womb. Mi ò fẹ́ dárúkọ. Àmọ́ bí tí mẹ́sàgì yìí máa dé. But since we don't know where this message can get to. Nígbà tó lọ ṣe ultrasound àbí kí lè máa ń pè ultrasound àbí. yes sir when they went for scan. ní apá ọ̀tún ní ẹ̀gbẹ́ ọmọ. right beside the womb the uterus. káàní gbé jáde pé nǹkan kan wà níbẹ̀. the scan brought it out there was something there. nígbà tí wọ́n máa yẹ̀ wò dáadáa. when they checked it. tírà ló wà níbẹ̀. it's eh, a kí la máa pè in English. tírà náà ni tírà it's a, it's Oye a tura. Uh, you understand? Hmm. Islamic writings. Tira, tó fi sínú ọ̀dọ́. Òun ló wà ní ibẹ̀. Praise the Lord. Hallelujah. So, ohun ohun ohun ohun ìyẹn náà nǹkan tó ń tẹ́wọ́ gbà ní ọjọ́ ìgbéyàwó. Òun ló ló parada tó di kí nìyẹn tó lọ dúró sí ẹ̀gbẹ́ ilé ọmọ that thing turned and went to stand beside the uterus. tó bá wá sọ wípé kò sáyé. if you now say that there's no darkness. torí kò sí agbára òkùnkùn. that there's no power of darkness. ó ti kú ọ̀rọ̀ sí ìjẹsìn ni o. they are dead already. má jẹ́ kí pásọ̀ kan àbí àáfàá kan ó tọ̀ ẹ́ o. don't let anybody deceive you. jésù fúnra rẹ̀ mọ̀ pé ayé wà. even jesus knows that. <laughs> darkness so, exists. yes so mo fẹ́ kó orúkọ Jésù kó gbàdúrà yẹn. I want you to pray this prayer very well. Hmm. pé irinṣẹ́ òkùnkùn nínú ilé mi. The tools of darkness in my house. Èyí tí mo mú wọnú ilé fún ara mi nígbà ìmọ̀. Mo wọlé hello. hello sir. èyí tí mo mú wọlé fún ọ̀nà mi nígbà ìmọ̀. that I brought inside unknowingly. olúwa sọ iná lù. Lord let it catch fire. olúwa jẹ́ kí iná bọ̀ lù. Lord let it catch fire. ẹ̀mí mímọ́ ṣàwárí ẹ̀ olúwa dáná. Lord burn it up for me. lórúkọ jésù ó yẹ sọ́dàdúà. pray pray pray pray pray pray pray orúkọ jésù orúkọ jésù ẹ̀mí mímọ́ o irinṣẹ́ òkùnkùn nínú gbé wọn lé láì mọ̀ lórúkọ olùkọ́ òòrùn iná. èyí tó ti pamọ́ sí ṣọ́ọ̀bù rẹ irinṣẹ́ òkùnkùn tí mo gbé pamọ́ sínú iṣẹ́ mi irinṣẹ́ òkùnkùn tí mo gbé wọlé láìmọ̀dí lórúkọ jésù gbogbo irinṣẹ́ òkùnkùn tó wà nínú iṣẹ́ mi ó tẹ̀síwájú lórúkọ jésù ìjọba ṣàwárí ẹ̀dá lọ ṣàwárí ẹ̀mí mọ́ ṣàwárí ṣàwárí ẹ̀dá mi dáná iná bọ́ọ̀lù ó ló bá mi ṣàwárí iná bọ́ọ̀lù dáná sùn ó ló bọ́ọ̀lù iná bọ́ọ̀lù iná bọ́ọ̀lù iná bọ́ọ̀lù iná bọ́ọ̀lù irinṣẹ́ òkùnkùn nínú ilé irinṣẹ́ òkùnkùn nínú iṣẹ́ mi tí mo fọwọ́ ara mi gbé wọlé láìmọ̀ lórúkọ agbára ní pé wọ́n yé nígbà yẹn iná bọ́ jésù wọn ni mímọ́ ìbámu ṣàwárí ẹ̀ iná bọ́ọ̀lù iná bọ́ọ̀lù iná bọ́ọ̀lù iná bọ́ọ̀lù iná bọ́ọ̀lù iná bọ́ọ̀lù lórúkọ jésù iná bọ́ọ̀lù iná bọ́ọ̀lù iná bọ́ọ̀lù lórúkọ jésù iná bọ́ọ̀lù èmi mímọ́ ṣàwárí ẹ̀ iná bọ́ọ̀lù iná bọ́ọ̀lù iná bọ́ọ̀lù iná bọ́ọ̀lù lórúkọ jésù iná bọ́ọ̀lù lórúkọ jésù iná bọ́ọ̀lù iná bọ́ọ̀lù iná bọ́ọ̀lù iná bọ́ọ̀lù iná bọ́ọ̀lù lórúkọ jésù iná bọ́ọ̀lù lórúkọ jésù iná bọ́ọ̀lù olùwà wa jésù olúwa wa dájú tèmi lolúwa ẹ gbàdúrà lé àdúrà wa. Please pray for us. I know that you. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Olúwa ẹ jẹ́ ká kọrin ẹ jẹ́ ká kọrin lápapọ̀. Olúwa ẹ̀yin ni ó yẹ láti dá gbogbogbò. nítorí wípé ẹ̀yin ni ó dá ohun gbogbo olúwa ẹ̀yin ni ó yẹ. bàbá wa àtọlọ́run wa gbé ọ̀gá yìí ológo ọba tó pọ̀ nípa àti agbára olúwa gbé ọ̀gá yìí ológo. ẹni káwọ́ pè ní gbogbo ẹni tó ṣiṣẹ́ tó ṣiṣẹ́ tàdé wọlé lórí olúwa ti pè é ní wákàtí ọ̀rọ̀ ẹ dá wa lóhùn gbogbo ẹ̀bẹ̀ àdúrà wa tá a rò lọ́kàn lérò tá a gbà sí ọ̀run bá a finá dáhùn gbogbo ohun tá a ní kó máa lọ nínú ayé wa nínú ògo wa nínú májẹ̀mú wa olúwa jẹ́ kó máa lọ lórúkọ Jésù Kristi gbogbo ohun tá a fẹ́ tá a gbàdúrà sí ọ pé kẹ́ ẹ ṣe fún wa tí ó mú ògo àti ọlá bá orúkọ rẹ olúwa ṣe é fún wa bàbá ẹ ti wá lọ́kàn balẹ̀ olúwa ẹ ti wá lọ́kàn balẹ̀ ọlọ́run àlàáfíà rẹ àlàáfíà rẹ olúwa ẹ̀dùn jọra fún wa àlàáfíà rẹ ẹ̀dùn fún wa olúwa ṣàánú fún wa ìmọ̀ ní àánú ṣòro lórí ìdájọ́ gbogbo bíi kíbi wọ́n ti lè dá wa lẹ́jọ́ bíi ẹjọ́ burúkú nípa ti àánú rẹ ọ̀rẹ́ bá iṣẹ́ eré olùṣàánú fún wa ọmọ rẹ tẹ lò fún wa látijọ́ yìí látìgbà okun àtagbára olùyẹ̀bá yàn fún wọn agbára ọ̀tún ìbẹ̀rẹ̀ ọ̀tún olúwa fi fún wọn gbogbo ohun tí àwọn náà ń wojú yín fún ní ti dáadáa lóhun rere mèremère tí ó gbóògùn àtọ́lábọ̀ orúkọ rẹ olúyẹ̀bá yọ̀ǹda rẹ̀ fún wọn olúwa ṣàánú fún wa ẹ̀jẹ̀ wa ẹ̀jẹ̀ àbúrò wa àwa àrìbọ nígbà ẹ̀jẹ̀ jésù kristi ẹ̀jẹ̀ jésù kristi kó máa mú wa lọ́ra dá ẹ̀jẹ̀ jésù kristi kó máa wò wá sọ ẹ̀jẹ̀ jésù kristi kó máa jà fún wa lójú oorun lójú àlá ẹ̀jẹ̀ kó máa jà fún wa kó jà fún wa káàkiri pàṣẹ àdúrà ó ti rí bẹ́ẹ̀ àṣẹ tuntun jésù kristi olúwa wa. Àmín. Àmín. Orúkọ Jésù. Ẹ ṣí sà. Hallelujah. Hallelujah.